lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ èmi lólóòtú ètò bó ṣe ń lọ orúkọ mi ìgbà kan yí padà èmi ní abdulhakeem tí ọlá adéjùmọ̀ àjẹṣẹ́kù ààrẹ apèdèsùn ajípèdè oníkọ́ńbọ́kìdì apèdè tó pegedé fẹ́lẹ́dẹ̀ tẹ́tẹ́lẹ̀ yédèdè tó bẹ́ẹ̀ gẹ́ àkòrí tí a ò yànnàná ní dédé àsìkò yìí ni ìhà tí yóò bá kọ sí ọ̀lẹ ìmẹ́lẹ́ nínú ìtàn ìṣẹ̀ǹbálé yorùbá yorùbá kọ ìwà ọ̀lẹ mẹ́lẹ́ púpọ̀ nítorí pé yorùbá rí i pé ọ̀lẹ ò ráyé wá nídìí èyí oníranran òwe oníranran ọ̀rọ̀ oníranran àṣà ni yorùbá ń dá lórí ọ̀lẹ ìmẹ́lẹ́ a yorùbá lọ wọ́n bọ̀ yorùbá ní ìṣẹ́ ògbẹ́kún ebi jàre ọ̀lẹ ìṣẹ́ kò gbẹ́kún ebi jàre ọ̀lẹ gbogbo wọn tí ìṣẹ́ bá ń ṣẹ́ tó sì ń ta tó ń dààmú tó ń rásà tó ń rágó ẹkún kọ́ ni oògùn ó wá ṣẹ́ṣe ni nítorí wípé ebi jàre ọ̀lẹ ìṣẹ́ tó ń ṣẹ́ ẹyẹn ò gbẹ́kún gbogbo ẹ̀yin tí ìṣẹ́ ń ṣẹ́ ọlọ́run á jẹ́ ìṣẹ́ ẹ wá nǹkan ṣe yorùbá tún lọ wọ́n bọ̀ yorùbá ní ta ni ebi yorùbá pa bí kì í ṣọ̀lẹ yorùbá tún lọ wọ́n bọ̀ yorùbá ní tíyàwó ọ̀lẹ bá tó gbé olówó ló ń gbéyàwó fún ọ̀lẹ nítorí wípé àfòmọ́lọ̀lẹ ọ̀lẹ ò rẹ́sẹ̀ wálẹ̀ ọ̀rẹ́ ò rẹ́sẹ̀ dúró bákan náà ọ̀lẹ ò rí ayé wá nítorí wípé ọ̀lẹ tó bá pọ̀jù lára ìdọ̀lẹ ìmẹ́lẹ́ ọ̀rẹ́ ọ̀lẹ ò lè wúlò fúnra ẹ̀ kò lè wúlò fún ẹ̀gbọ́n kò lè wúlò fún àbúrò nítorí wípé ọ̀lẹ ò rí kan ṣe kan ọ̀lẹ ò ní tó ń ṣe níṣẹ́ bí ìwà ọ̀lẹ bá dẹ̀ pọ̀ jù ọ̀lẹ a máa mú lè mọ ọlọ́run ò ní ṣe wá lọ́lọ́ṣà ọlọ́run ò ní ṣe wá lólè a yorùbá tún lọ wọ́n bọ̀ yorùbá ní òṣùpá wùn mí jòkùnkùn lọ ṣiṣẹ́ ṣiṣẹ́ wùn mí ju ọ̀lẹ lọ nítorí pé kò sí òwò tá a lè bá ọ̀lẹ dàpọ̀ òwò náà fọ́ ni nítorí pé ọ̀lẹ ò ní jíbọ̀rọ̀ ọ̀lẹ ò ní jáde láti wá jíjẹ àti mímu léyìí tó já sí pé bí ọ̀lẹ bá pọ̀ jù láwùjọ kànrán kí àwùjọ yẹn máa lọ síwájú ọ̀pá ẹ̀bì ti àwùjọ yẹn yóò máa lọ sẹ́yìn ni ọlọ́run ò ní ṣe wọ́n ńlá àní bí ọ̀lẹ lọ́mọ àní ní ọ̀lẹ lọ́kọ a ní fẹ́ ọ̀yẹ ọ̀lẹ ní aya a ní bá ọ̀lẹ rìn mo fásitì yìí pé gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọ̀lẹ mẹ́lẹ́ tẹ̀ ń wò wá lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ ẹ lọ wá kan ṣe oòrùn tó ràn yìí ó sì tó aṣọ ọgbẹ ẹ yí padà nítorí wípé tọ̀lẹ̀ bá pọ̀ jù ìdì mẹ́lẹ́ tí mẹ́lẹ́ bá pọ̀ jù ìdolè bólè bá pọ̀ jù ìdí dídi ọlọ́ṣà ọlọ́run ò ní ṣe yín lọ́lẹ́ kò ní ṣe yín lọ́lẹ̀ mẹ́lẹ́ kò ní ṣe yín lólè dípò pẹ́ di ọlọ́ṣà ọlọ́run á dà sí gbogbo wa lọ́wọ́ àní dààmú àní sánání àní gbáyé fìkan yìí kan àní gbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo bí táwọn ti ń náwó ẹ̀yìn tẹ̀ ń wò mí tẹ́ ń fẹ́ mi lórí ètò bó ṣe ń lọ ẹ̀ ní náà gidi o bẹ́ẹ̀ lẹ̀ ní ojú a ò lè torí pé kásà sọ làágùn ká wá sùn sórí ètò a ó tún máa pàdéra ṣùgbọ́n ká tó lọ ká fi mọ̀ ṣọ̀kan ká gbé láàrúgẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni ká fi mọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ kémi ó gbé kẹ́yìn ó gbé wá polówó ọjà ẹ lórí bó ṣe ń lọ ká fi mọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ bó ṣe ń lọ ó ń lọ kò dúró ìwọ náà má dúró kó má bàa pẹ́ tọ́pẹ́ omi tó dúró domi adágún òkú nǹkan ló ń gbébẹ̀ á tún máa pàdéra ẹ máa yọ̀ ire o.